الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أحل لكم ليلة الصيام الرفث إلى نسائكم هن لباس لكم وأنتم لباس لهن علم الله أن عليكم وعفى عنكم والآن باشروهن وابتغوا ما كتب الله لكم وكلوا واشربوا حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاقبون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́wọ́n ọba ọba tí ọpẹ́ tọ́ sí ọba tí ọpẹ́ yẹ lórí gbogbo àánú àti ìdẹ̀ra orí rẹ̀ tó ti fún wa ọlọ́wọ́n ọba yìí náà ni ọba tí ó fi àánú rẹ̀ àti kẹ́ rẹ̀ àti ọlá rẹ̀ àti ó tún sọ wa ní ji èyí nítorí ní rọmọdọ́nù ọdún yìí ètò ìpínlẹ̀ àmẹ́gbẹ̀wá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ó jẹ́ kó yẹ wáyé pé àtúndì wà ó ní kejì kejì lè bẹ̀rẹ̀ ọlọ́run ọba ọlọ́run fi máa pa àtìkè àwọn tí ń bẹ láàrin gbogbo ẹ̀rẹ́ lópin ìgbà tí ẹ bá ti jìnnà tó gbogbo tọ́lọ́wọ́ ọba ìrèké ọlọ́wọ́ pẹ̀lú ọlọ́wọ́ ọba yìí ó fún aláǹfààní ipe kí oṣù Ramadan ìlétésù rẹ̀ kọ́bínì àti ìkọ̀kan wa láyé gba wá bẹ̀rẹ̀ oṣù Ramadan ní ọjọ́ àkọ́kọ́ lónìí tí ìṣe ọjọ́ ọkàn mi a lè pe orí ńlá lọ́lọ́wọ́ ọba sùkánù fún ọjà aláṣẹ fẹ́mi àti ẹnìkọ̀ọ̀kan wa ó ń kálukú wa ẹjẹ́ àmọ́ rírì òòrè tọ́lọ́wọ́ ọba ṣe fún wa lẹ́yìn kọ́nà ọba fún wa ní ìsẹ̀mí títí láti kó dá wa yìí ó fún wa lálàáfíà ó fi wá ní mùsùlùmí ó fún wa ní làákàyè ó fún wa lóye oore kọ́nà ọba ìdèkẹ́ bá ti fẹ́mi àtẹnìkọ̀ kan wá ti pọ̀ jù làbáwò nínú ìdí àròyé kọ́nà ọba ti fún wa ní bẹ́ẹ̀nu wa tí ò níyàwó lèsì kọ́nà ọba ti dọ̀gbọ́ ìyàwó fún títí àsìkò yìí ní bẹ́ẹ̀nu wa tí ò bímọ nínú rọmọdọ́ọ̀nù ọdún yìí ọlọ́run bá ti fún láǹfààní ìgbéró ẹni bẹ́ẹ̀ ó ti bímọ ní bẹ nínú wa ẹ sì ti pé kò rí kan nìkan tẹ́lẹ̀ rí kò rí tẹ́ kankan ṣe tọ́lọ́wọ́n bá ìlẹ́kọ́ láti sàánú rẹ̀ ìgbésí ayé tọ́lọ́wọ́n bá ìlẹ́kọ́ láfún wa ó dà kọjá wípé lórí gbàgbẹ́ lórí ìjẹ̀rẹ̀ orin islam á rí pé ìjẹ̀rẹ̀ orin tó tóbi ní alihamdulilah kẹrọ pé ilé alami ọlọ́run adúgbò fún lórí orin ńlá rẹ lórí àánú rẹ lórí iṣẹ́ rẹ̀ tó ti lé wa lórí. mélòó mélòó lọ́nà ẹ̀dẹ́ yẹn ti ń gbèrò fóun náà kí rọmọdọ́nì ó sojú ẹ̀ ní òun ṣùgbọ́n lọ́wọ́ ọmọ ìrìkì ọlọ́ọ̀ṣe bẹ́ẹ̀ wò. bí màá ṣe tiwa gbọ́ ọgbọ́n tiwa gbọ́ òye tiwa gbọ́ kì í ṣe bá ọmọ ọlọ́wọ́ bá sì dáadáa lọ́nà ọba ìdẹ́tí ọlọ́fi dá wa sí owó ọlọ́wọ́ bá láti ṣe bẹ́ẹ̀ fún wa ló ṣe bẹ́ẹ̀ fún wa. àwọn míín bẹ wọ́n ti ní gbogbo ìpèsè kalẹ̀ téèyàn bí gba oṣù rọ̀mọ̀gbọ́n láti bẹ̀rẹ̀ dé parí wọn ti ní nílé kódà ẹlòmíì ò tún máa ń pọ́n pé a tó bá ti ìsinmi àkọ́kọ́ báyìí ìjọba yìí ni màá jẹ ìjọba yìí ni màá mu a tó bá ti àkọ́kọ́ ti sàrí kọ́ ìṣẹ̀ra létí kó tó ti gbé ìsinmi ó tó tọ́lọ́ ọba ti mọ̀ pé sàkóso ní padà bẹ́ẹ̀ lẹ́nu sáájọ́ jẹ sáré àwọn míì náà tó bẹ tí lọ sọ abẹ́ pẹ̀lú àjọjẹ sàkóso ni ṣùgbọ́n àsìkò tá a ta yóò bá wọn láyé àwọn ní àjọ bẹ láyé dàdúgbò yìí báwa náà ti jọ ń bẹ yìí ìsìnkú òtún ní bẹ́ẹ̀ ló fi nù wá láyé ọlọ́run ọba ìdíjọ láti mọ gbogbo àwọn kan wọ̀nyí. àtọ̀rọ̀ ìpín ọlọ́run ọba àti ìjẹ́ rẹ̀ fún àdẹ̀gbà Muhammad sallallahu alaihi wasallam ẹni tó ń tọ́ka wá sí gbogbo iṣẹ́ olóore iṣẹ́ tó dára iṣẹ́ tó rẹwà iṣẹ́ tó jẹ́ pé ọlọ́run ọba ìdíjọ láti tẹ̀síwájú olólùwẹ̀ nínú wa lẹ́ni tó jẹ́rìí òdodo fọlọ́ olólùwẹ̀ lẹ́ni tó ṣe ìjọsìn ìran fọlọ́ ọba subhanahu wa ta'ala olólùwẹ̀ lẹ́tọ́ bá rẹ̀ tọ́yọ̀ dàgá lóbi hajj fọlọ́ ọba subhanahu wa ta'ala ọlọ́ọ̀bá abẹ́ àtẹ́bí bá a fẹ́ wọn aráàlú tí wọ́n nígbàgbọ́ sí wọ́n tó dásì rẹ̀ bá kí àwọn sàádé rẹ̀ táwọn náà tí wọ́n gba ẹ̀sìn ànẹ́bí sọ́lá kọ́ lódodo wọ́n jagun lórí ẹ̀sìn yìí nítorí ọlọ́run títí kúsì yìí tó fi di ní sẹ́kù fún wa ọlọ́pàá ti fẹ́ gbogbo wọn. gbogbo olùtẹ̀lé lánàá wọn pẹ̀lú dáadáa tó fi sílẹ̀ kọ́lọ̀ wọn bá dọ̀dà wọn máa fẹ́ gbogbo wọn lápapọ̀. ní òní ti ṣe yóò mọ̀ bíi àlẹ́ awọ́l lọ́jọ́ ọjọ́ alákọ̀ọ́kọ́ ní sáré Ramadan nínú oṣù Ramadan àmọ́ àlùfẹ́ wà àrùbá ìní àti wà àbáàtì wà àgbáyé nínú ìfijọ́ tó ti wà wíyà nígbà tí ìfijọ́ àtẹ́bí ti sọ́lá òye gbèjì ọdún olè ọdún mẹ́rin lé ní ogójì. nínú akẹ́kọ̀ọ́ àti sunnah wal jama'ah ní ìlú ìfẹ́yìn. Insha Allah ta'ala á tẹ̀síwájú nínú tafsiri wa lọ́dọ̀ yìí èyí tó fi pé ètò ní í ṣe pẹ̀lú ìdájọ́ àwẹ̀ òun náà ni ibi tí a ti gbé sáà ti bábọ̀ wá tẹ́lẹ̀ náà. ọlọ́run ọba adẹ́dà ń sọ fún wa nínú Suratul Baqara àyà one eighty seven ọlọ́run ọba ń sọ fún wa ní àyà ẹ̀lẹ́ àádọ́ta àti ọlọ́run ọba ìdíkẹ́ lọ́sọ̀ fún wa níbẹ̀ ìgbé òfin ìlànà tó ń lẹ́yìn láta òkúnya ní ọ̀rọ̀ fàbùrì ìlà ìlà ìgò ọlọ́run ló ti lẹ́tọ̀ fún yín òfin ìlànà tó wọ́n ti lẹ́tọ̀ fún yín lálẹ́ tí ó ti nǹkan lẹ́tọ̀ fún wa ní ẹ̀sìn ọlọ́ kí ló yẹ kí wọ́n wá pé wá pé àhálùmọ̀ ọlọ́run kò lè gbọ́ kí wọ́n fi gbé wá ní màjúwò rẹ̀ kí wọ́n gbé wá ní màálù ọ̀hún wọ́n pè wá ní iṣẹ́ tí a dárúkọ ẹni tó ti tẹ́ kí ló dé kó tó wọ́n dẹ̀ nínú òfin ẹ̀sìn ọlọ́ wọ́n lè rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ọjọ́ pé inú èdè lárúbáwá náà wọ́n lè rí bẹ́ẹ̀ ìdí wọn fi rí bẹ́ẹ̀ òní pé gbàtà bá ti fi tó ṣe nǹkan a lè pa orúkọ ẹni tó ṣe nǹkan rẹ kó níbi nǹkan gbàtà bá ti mọ̀ tó ṣe tó ṣe tó ṣe tó náà lọ àmọ́ pé ètò òdodo òfin tó lè sòfin ẹ̀sìn fún wa pé nǹkan báyìí nígbà táwọn òṣèlú democracy àti oníṣẹ́ òkèlè dictatorship country ẹ̀sìn Islam láti tọ́jú pé ṣẹ̀ríà òní. ṣẹ̀ríà ìsìn ní ọlọ́run bá lóbi ló gbé kalẹ̀ bá mẹ́rin sọ̀rọ̀ àìsọ́lá ọlọ́run tó máa jà ní àkàrà ṣẹ̀ríà ti ní ẹlẹ́ àpò ìfàṣẹ̀bẹ́ ìhá ọlọ́run la gbé ọ kalẹ̀ lórí ìlànà òfin ẹ̀sìn tó wọn ọlọ́wọ́n ọba ìlú ìjọba fẹ́ olùyànà òfin ẹ̀sìn náà níbi láti fi kúkú lọ́mọ tẹ̀lé. wọ́lá tẹ̀tẹ̀bẹ̀ àwa alẹ́bí nàláyà lẹ́mọ́wọ́n. ìfẹ́ inú àwọn tí wọ́n mọ̀kànmọ̀kàn tọ́rọ òde wọ́n tẹ̀lé ìfẹ́ inú o. torí pé iná ọ̀gáyìn yógúnù àìsàbí náà náà lè rọ́ lọ́rọ̀ torí ẹ̀ wọ́n tẹ̀lé ìfẹ́ inú ṣẹ̀rí àtọ́nà wọn gbé kalẹ̀ pọ̀ wọn náà nìkan máa tẹ̀lé. nígbà tá a sọ̀rọ̀ pé kò sẹ́ni kan tó lè ṣe òfin ẹ̀sìn tí ó sàlàyé ìlànà ẹ̀sìn fún wa tí ó sọ pé báyìí láti ká má ti báyìí tó ju àlọ́ ọ̀nà ọlọ́dún ọ̀hìn ìlànà kan lẹ́yìn láti ṣèyà ni wọ́n ṣe lẹ́tọ̀ọ́ fún yín. ayé àhámọ́mọ́ lẹ́kọ̀ọ́ ọlọ́run bá subhanahu wa ta'ala kò sí ní ẹ̀tọ́ fún yín. àrùn ọ̀fà ní ọ̀hálẹ́ àwẹ̀ nílé lẹ́tọ̀ọ́ ní alẹ́ àwẹ̀ ọlọ́gbẹ́lẹ́ sọ yín àrùn ọ̀pákò ìlà ìta ìgbọ́ kí ẹ máa pẹ̀lú àwọn ìyàwó pé ní gbogbo ọ̀sán gẹ́gẹ́ bá ti kanú àyà lọ ọlọ́wọ́n bá ti dé wọ̀ láti fún àwọn ìyàwó wa. ṣùgbọ́n lálẹ́ àwẹ̀ tẹ́lẹ̀ wa nínú àwọn tẹ́lẹ̀ wa tá a jẹ́ mùsùlùmí tí o ṣe lẹ́tọ̀ fáwọn kan tó ń ti ní òbí ẹ̀sìn àwẹ̀ rí tọ́lá wọn ti lẹ́tọ̀ fún wọn ni àtọ̀sán àtàlẹ́ lẹ́tọ̀ fáwọn pẹ̀lú ìyàwó wọn ṣùgbọ́n wa ọlọ́run ti lẹ́tọ̀ pé a lè ṣe lọ́kọ láya pẹ̀lú àwọn ìyàwó wa nígbà tó bá di alẹ́. àwọn ọ̀pàtó ẹ̀yìn alìjìmá ìbáṣepọ̀ láàrin lọ́kọ láya ìṣe lọ́kọ láya pẹ̀lú ìyàwó òun nílé ká tó ti yá o bàbá dàlẹ́ àwẹ̀ ní gbogbo alẹ́ oṣù rọ̀mọ̀tọ́ ọlọ́run bá ti lẹ́tọ̀ fún àti òdà alẹ́ kan yàtọ̀ kódà alẹ́ ilé ẹ̀dá pẹ̀lú kájú ọ̀dà yàtọ̀ òrò mẹ́wàá pẹ̀ ọ̀dà yàtọ̀ pípé ọmọ ti lọ́kọ̀ láyà fẹ́ ti bá ń bẹ nílé o yàtọ̀ fẹ́ tó ń ti nílé o tọ́lọ̀ sí àyíká yàtọ̀ tó ń ti tọ́lọ̀ sí àyíká òun fọ́ra ara rẹ̀ yẹ́lú sámúlì mọ́sí kò ní jáde tí kì í bá ṣe bùkátà tí ó ń pa dandan tí ọ̀gbọ́dọ̀ mọ́ gbé jáde gbígbé ẹ̀fẹ́ tọ̀ ẹ̀fẹ́ tọ̀lẹ̀ tọ́lẹ̀ ẹ̀kọ́ irú ẹni yẹn kò ní tó lè máa fi sínú àpọ́nì kò sì gbé gáàsì wá gbogbo kankan tí wọ́n ká mọ́sálásí yẹn wọn ọ̀bẹ tó ló bẹ́ẹ̀ ọ̀tẹ̀lẹ̀ wọn sì tọ́rù bẹ́ẹ̀ lọ́ọ́ fi yọ́ sẹ̀sẹ̀ sọ́dá lọ bá yọ ráìsì condition tó padà gbàdó lè mú yàgò nù mọ̀ọ́dáká kò yẹ kí ẹ ti tẹ̀ àjìká yàtọ̀ sẹ́ni tí tẹ̀ àjìká fún wọn gbọ́dọ̀ súnmáyàwó tọ́bi súnmáyàwó ní àjìká pẹ̀lẹ́ ti bàjẹ́ kódà kan jálẹ̀ àjìká pẹ̀lẹ́ ti bàjẹ́ torí pé àjìká ní tiẹ̀ so nínú tó lè bàjẹ́ òun náà ní pé yóò ìyàwó. gbogbo alẹ́ Ramadan ọlọ́run wa subhanahu wa ta'ala òsèlè lọ́wọ́ ìdẹ̀ra lọ́lọ́run ti fún wa eléyìí náà nínú oore tó tó ní oore ní kéèyàn sì tọ́ kéèyàn olùgbẹ́ oore fọ́nà ọ̀hún àṣùkánù wọ̀tálẹ̀ tó bá ti lé wọ̀ fún àdìgbà àbẹ̀sẹ̀ tí ọjà tó dídí oṣù rọmọdán kò sí fáà súnmọ́yàwó lọ́sàn kò sí fáà súnmọ́yàwó dálẹ̀ ṣùgbọ́n lọ́rọ́ fún àlọ́ nínú àná ọlọ́run nínú òkè ọlọ́run nínú dáadáa ọlọ́run nínú ọrẹ ọlọ́run òun náà nígbọ́n náà wọ́n bá ti sílẹ̀ kọ̀ fún wa yìí pé ní alẹ́ àwẹ̀ alẹ́ tọ̀sí ti kí ni o ká súnmọ́ àwọn ìyàwó wa ní ìtumọ̀ si lọ́kọláya. ọlọ́run bá nígbà yìí nígbà tí ó ṣeré ìlẹ́sọ̀ fún wa ọlọ́run bá mọ̀ dáadáa ìpè nínú sísè tiwa àrọ̀rọ̀ pọ̀ lára àwọn àyàwó wa gẹ́gẹ́ bá àwọn àyàwó wa náà ti ni ara wa. ọlọ́run bá wá fún wọn wé nǹkan bíi ìwà ọlọ́run ní àwọn obìnrin wọ̀nyí wọ́n nà lè bá aṣọ ìlàkọ̀kọ̀ àwọn tó lè bá aṣọ ìlàkọ̀ ọlọ́run láwọn ìyàwó yìí aṣọ ìbora yìí ni wọ́n jẹ́ ẹ̀yin náà sì ti aṣọ ìbora fún wọn. aṣọ ìbora ni àwọn ìyàwó jẹ́ fún wa àwa náà sì kílẹ̀ o a sì ti aṣọ ìbora fún wọn. a rí pé ọlọ́run bá dẹ́dà ó ń jẹ́ kó yẹ wáyé pé báyìí ń pé rọrọ̀ kó o lára sọ òbúra wa tá a mọ́ bẹ́ẹ̀ sùn bí ẹ̀dá làwọn ìyàwó wa ní oṣù kìíní o wọn rọrọ̀ kó o lára wa wa ní oṣù rọrọ̀ kó o lára wọn nígbà tí àwọn bẹ́ẹ̀ sùn táwọn náà sì bẹ́ẹ̀ sùn. torí kọ́kọ́ ọ̀rọ̀rọ̀ kó lára ìyàwó rẹ̀ ìyàwó náà kọ́ ọ̀rọ̀rọ̀ kó lára ọkọ wọn dà gẹ́gẹ́ bí aṣọ ìbora sí ara wọn látara yìí pé ìyàwó tí a sọ ìbora bẹ́ẹ̀ náà lọ́kọ náà jẹ́ àgbàgbà àkọ́kọ́ tí ó bo ìwòwò ẹ̀tọ́ jẹ́ ìyàwó rẹ̀. látara àbójútó tó lágbára tó nímọ̀ ọlọ́run ọba ìlẹ̀kẹ̀ọ́lá òfìwáwé. wọ́n ilà hàdà yusuf kọ́lì nàbí ìfọ̀lọ́lá àtúnlá. irú gbólóhùn ọlọ́run ọba yìí wọ́n náà ní gbólóhùn àdéhùn sọ́nà tó kàlẹ́ lórí nítorí àdéhùn náà bá gbogbo ọ̀dọ́ lágbá sọ̀rọ̀. tàbí ni yàrá máa ṣàrọ̀ ṣàrà àdébìnrin wọn pé gbogbo ẹ̀yìn mọ̀ní sọ̀tọ́ àníkùn mùlùmá àtàkọ́lẹ̀ ìtẹ̀sẹ̀wọ̀jì gbogbo ẹni yóò tó bá ti ní ìkápá nu yín àníbi sọ̀tọ́lá ti kọ́ ya lọ níyàwó èèyàn ọ̀dọ́ lọ́kùnrin àníṣọ́lá ni ẹni tó bá ti ní ìkápá nínú yín kọ́ lọ fẹ́ ìyàwó ìkápá yóò máa wáyé pẹ̀lú kọ́kùnrin ọjọ́ ọkùnrin pé tó lè fi bọ́ obìnrin lórí ibùsùn kó ni ìkápá yóò máa wáyé pẹ̀lú kọ́kùnrin ọjọ́ ìdúró àtàyè rẹ̀ tó ní àtàmọ́ra sùúrù tó dùbò bẹ́ẹ̀ nílò. ìkápá yóò máa fẹ́ fọkùnrin pẹ̀lú wípé ó ní tí ó kun obìnrin jẹ tí ọba ti sí àwọn kan tá a sọ yìí à ìgbéyàwó ìsọ̀rọ̀ yẹn lórí rẹ o àgàgà ẹ tó ṣe wípé kò ní ìjọba ọkùnrin lára kí ló wá fẹ́ fún mi má fẹ́ omi ìwọ ní ìgbéyàwó jẹ́ fún rẹ níbẹ̀ èèwọ̀ ni. Allahumma illa tẹ́gbẹ́tọ̀ ó kú ti wà kó wọn lè tẹ̀ dandan. Àwọn arábìnrin kan tó fi pé òun náà ti ní gbogbo ọmọ tán. Ó ti nágbà ó ti nájà tán. Lẹ́yìn ọmọ méjìlá lẹ́yìn ọmọ mẹ́wàá máa ń tó tọ̀. Wọ́n ta tiẹ̀ máa lẹ́yìn sòsì lásán. Òun yóò tún máa tí ọmọ dá inú jẹun tọ̀ lọ́wọ́ lọ gbé lọ́jọ́ tó lọ síyàwó ó tún wá sí lálárìnrìn hmm. so tọ́ ẹni tí òkùnkà tó ọkùnrin mọ́ lóbìnrin wọ́n wá pàdé irú ẹni bẹ́ẹ̀ a lè sọ pé ìyẹn kò burú nígbà tẹ́ pé wọ́n jọ bùkátà ara wọn kò sí tí wọ́n bùkátà ti pé tọ́ bá ti dáná ẹ̀sìn máa sọ pé ìyàwó mi ni ọkọ mi náà lélẹ́yìn náà tọ́ àmọ́ ọkùnrin tó fẹ́ fẹ́ ìyàwó tó jẹ́ ọ̀dọ́ tó jẹ́ ìtàfẹ́ tó lè bímọ sí i lára ìwọ nínú ọkùnrin tí ọba kọsọ kó fẹ́ ṣe kí ni òun fẹ́ fẹ́ yà ìwọ ni. àgbà àdéhùn ọlọ́run pé ẹ bá ti bẹ́ẹ̀ onípa ìnáwó agọ́bọ̀ lè bá kọ̀ tó bá fẹ́ yàwó yóò jẹ́ kó lè rẹ ojú ẹ̀ lẹ̀ wọ́n á sọ nínú ìfọ̀ rẹ̀ yóò sì jẹ́ kéèyàn lè sọ abẹ́ yìí. alimami ibùn awi alayhi rahmatullah nínú bẹ́ẹ̀dọ̀ kọ́dí wọ́n ní ìjọ́tánìsọ́lọ́ أربابه ستة عشر وسبعة عشر وثمانية عشر ونوى طعام ọdún mẹ́rìndínlógún ọdún mẹ́tàdínlógún ọdún méjìdínlógún lànàbí ni gbogbo ẹ̀tọ́ bá ti ní pàánù ní bọlọ fẹyàwó. tẹ bá wọ ẹlòmíì nù wá ní ìsìn ẹlòmíì wọ ètò tẹsí yẹ tó fi fẹyàwó. ó ní àìsí ìsìnkà ní àìsí ìsìnkà ní jọ̀wọ́ jọ̀wọ́ ló ti kò fọ ọdún mélòó kan mọ̀ tó kù tó lò láyé àti pé kí ni dá ọdún láti gbà iná títí tó ní táwa bẹ́ẹ̀ oníṣẹ́ máa ah, à àwọn wúra àwọn àtẹ̀bí àwọn fẹ́ fẹ́ra wọn dáadáa ọdún karùn-ún ní táwọn ti bára wọn bọ̀ àwọn sì gbọdọ̀ wúra àwọn síwájú sí ìlànà ní mẹ́mẹ́ ìlànà ìjájá ọdún gbogbo ládùn kálọ̀ jáwọ́ bí àkọ́tí ọ̀yọ́ kájáwọ́ bí gbogbo ọ̀rẹ́ jẹ̀rẹ̀ dáhùn ìgbéyàwó káfẹ́yàwó gbèsè tó tó náà ní wàhálà kan náà bá kọ̀dá ẹ̀ ló tún gbà mí gbà lẹ́yìn orí rẹ̀ yẹn tí a bá ti wúra yẹn tí ti tètò níbi tó fi ẹ̀sìn náà bá ti wà tó ti yé yàn ní wọ́n ní rọrùn ní ọjà sí. rọrùn ni ọmọ ya wa Lukman Tijani Abu Mariam wa Muhammad Ali tó lánàá la lọ sí sáníyà rẹ̀ nílọrin. gbogbo wọn ríra wọn ríra wọn ọjọ́ mélòó wa ni sábà tó tó ọ̀nà ló ti bẹ̀. àti pé gbogbo dáàbò gbogbo pẹpẹpẹ ti pín àwọn ìyàwó ti tẹ̀ lọ́kọ̀ ẹ̀ wálé ẹ́ àwọn ọ̀dọ́ ṣẹ̀rí àtúnwàmù sọ fún wa pé tá a bá ti ní kápá kálọ̀ ọ̀gbẹ́ yàwó wọ́n tó ní kápá sọ̀rọ̀ yàwó ọmọ pé ó ti kápá ó lè jẹ́ kápá pé kì í lè jẹ́ kápá pé kò sí nǹkan kan tó fi bọ́yàwó yọ ní ọlọ́run ní máa ń ṣe ọlọ́run ní máa ń ṣe àkọ́kọ́ lọ́ọ̀dún ṣe ọlọ́ni kan lè ta àti filẹ̀ sí ìdáná ìdìbò náà nìkan àti ìbílẹ̀ yà ọlọ́run nìkan mi. ọlọ́run àwọn tí wọ́n ti lágbára ti fẹ́yàwó ni wọ́n lọ sí sóró títọ́ náà ọba ọlọ́rọ̀ tí ó fi ràn wọ́n lọ́rọ̀ ẹlòmíì ò ní tẹ́sán kájí ṣe. ó ní ọlọ́run ní pé ẹ dákun táwa náà wàá gbàgbọ́ ọlọ́run ní pé tí ọ̀la wá fẹ́ àìní sábàbí ìgbà tó lọ gbára lọ́nà ọ̀wá sábàbí ìtẹ̀tẹ̀rẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ kì í ti gbára lọ́nà kódà tó èdè náà pé èèyàn bá ní eh, ọlọ́ọ̀ni rọ lọ́wọ́ kí ọ̀nà tẹ tàwáàbòlò lórí ẹni pé ìyẹn kẹfà kò tẹ̀tẹ̀rẹ̀ ni tàwáàbòlò. ṣùgbọ́n tó ní sábàbí tó wá gbára lọ́nà òun là ń pè ní tàwáàbòlò ẹni pé ó ní ìdàlọ́ tàwáàbòlò so ẹni tí ò ní nǹkan tí ó kò bẹ̀rẹ̀ jẹ ọ̀sọ̀ra ọ̀ kò sọ̀rọ̀ àwọn nípa àwọn àgbàlagbà wọn láti fẹ́ yàwó ọ̀tẹ́jọ́ kí lẹ́nu sọ̀rọ̀ àbúwọ̀ ọbẹ̀ sọ̀rọ̀ ẹ̀ lè kó wọ ọbẹ̀ níbí àwọn yẹn bá ti wá jáde ní ẹ̀ òde tá a bá béèrè náà gbogbo wọn láti sọ kó wọ ọbẹ̀ ní kó wọ ọbẹ̀ lẹ́sí ìmọ̀ wí tẹ́lẹ̀ owó ọbẹ̀ ló sọ̀rọ̀ owó tí èèyàn fi ń sáàyè bẹ̀ torí àbábálẹ̀ ìgbà wọn ní owó lóbìnrin lóbìnrin ṣẹlẹ̀ islam ọfẹ kóbìnrin ọmọ wà níwọ̀ntúnwọ̀nsì pẹ̀lú gbogbo owó rẹ̀ tí ìwọ̀ntún ọjọ́ obìnrin bá fẹ́ mọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ti àwọn obìnrin yìí ọlọ́run ti wọn ní aṣọ ìbora wa ó sì ti àwa náà ní aṣọ ìbora wọn tó ti kàn jẹ́ ìyàwó wa láàrin pé orí ńlá ni tọ́lọ́ ọba ti fi mi àtẹnukọ̀ kan wa wípé kémi àtẹnukọ̀ kan wa káfẹ́yàwó kó wá nínú Ramadan tó jalẹ́ kápọ́ láǹfààní àti pé lọ́kọ láya pẹ̀lú àwọn ìyàwó wa á rí pé dáadáa ni dáadáa ńlá ni wọ́n ká lóko wa káwa náà ká tó mójútó ká mójútó dáadáa yìí bọ́dọ̀ wọn bá kó sí lómi fún wa kí láfẹ́ ti fọ́lọ̀ tọ́ba ní kò kókó sí kankan bẹ́ẹ̀ náà á gbà bẹ́ẹ̀ náà títí á gbà bẹ́ẹ̀ lórí pé tọ́ba dẹ́yìn rọ̀mọ́dọ́ náà pé tọ́ ojú àtẹ̀tẹ̀ máa kára wọn mú ó lọ́pọ̀lọpọ̀ ọkùnrin míì tọ́ba fẹ́ jẹ ọ̀dọ̀ ìyàwó rẹ̀ ńgbà tí ẹ̀mí rẹ̀ bá ní kó ṣùgbọ́n náà wọ́n bá ti lófin fún wa wípé a lè ṣe lọ́kọláya pẹ̀lú àwọn ìyàwó wa nínú oṣù rọ̀mọ́tọ́ nígbà tó bá di alẹ́ àti sí ọ̀sán. ثم بين الله عز وجل حكمة أخرى lẹ́yìn náà ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá tó tún wá sàlàyé ẹ̀kọ́ ọgbọ́n mi yìí ti mú bẹ́ẹ̀ fún wa. kí wọ́n lè fa àkọ́kọ́ yẹn ọlọ́run bá ní alimallahu annakum kuntum takhtanuna anfusakum ọba tó ti ní ìmọ̀ gbogbo kan tó ti mímí tó ti mọ̀ wọn náà ọmọ àwọn tí a jọkùnrin ọmọ àwọn tí wọ́n jẹ́ obìnrin ọmọ ọkọ ìyàwó síra wọn bí ìrísí wọn ti rí síra ara wọn ọlọ́run ti mọ̀ wọn lọ́ni alimallahu ọlọ́run ti mọ̀ pé anáfóńgó tó ń tàkùdà lórí àwọn fúnṣàpọ̀ ọlọ́run ni ó ti mọ̀ pé anáfó tó kọ́ ọ̀dẹ̀rún náà ha bí ìsìyà nìyẹn. ẹ fẹ́ máa ta àwọn obìnrin pẹ̀lú àti súnmọ́ wọn ọlọ́run ti mọ̀ pé pé ìfà yóò ka ẹ̀mí yóò bọ̀ ọlọ́run ti mọ̀ bẹ́ẹ̀ torí ẹ̀ lọ́lọ́run ọba ìlú ìjọba òṣìṣẹ́ lẹ́tọ̀ọ́ fún wa wọ́n mọ̀ pé rí àwọ̀ abáyé tá wà lórí ibùsùn èmi wọ̀ níṣẹ ni ọkọ fẹ́ máa gbé ẹsẹ̀ lé ẹsẹ̀ ìyàwó rẹ̀ ìyàwó náà fẹ́ máa gbé ẹsẹ̀ lé tọkọ tọ tí àwọn afẹsẹ àtọdọ àwọn tọkọ àwọn tọkọ náà gbé wọn fọdọ yàtọ̀ tí àwọn náà sáré ẹ ọ̀nà ọmọ kò kálukú ọmọ kò ká dára wa ní àìsàn tó ti gbé láìsàn tó gbé láti fi ẹ ní èké sùúrù ẹ lè kára ró ẹ ní yòókù ìgbà tó náà ọba ti mọ eléyìí dára ọmọnìyàn wàlláhi wàlláhu alam àná hàdá àlẹ́fẹ̀yàn yàgbọ́nù ìdánù yóò fi nàfṣàhù bí àná hàdá àlẹ́amru hayè ọlọ́wọ́n bá mọ̀ yìí pé pẹ̀lú ẹ̀sán táwọn ti fúnra ra wa ọmọdé ènìyàn kan máa rò yọ ọmọ ìdájọ́ lóye ní ìpè ọ̀rọ̀ kí ni báyìí pé tá máa sùn ọ̀yà wọlé àrò kò sí kankan o èèyàn fẹ́ máa gbé ọ̀rọ̀ tó súnmọ́ tó kéré ni ọ̀rọ̀ tó tóbi ni bẹ́ẹ̀ sì ni bí ẹ bá kó sílẹ̀ sàjàmà èèyàn mọ̀ kọ́rọ̀ tó tóbi nígbà tí mọ̀ kọ́rọ̀ tó tóbi ewu sàbí tọ́lọ̀ bá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa ala alihi wa sallam tó ní halaktu wa ahlaktu oníyàrá níbi mo ti parun mo sì tún ti pààyàn rún mo ti kópa nù báyìí anábì ní má ahlaktu kí ló pa ọrùn òbí ló kópa nù kọ́ wà kan fúnlẹ̀ o ní wà pàtó àdàmúrọ̀ àti bí nàhárì Ramadan ó ní mo ti kánú ìyàwó mi báyìí lọ́sàn-án rọ̀mọ́dọ́n mo ṣubú níyàwó lọ́sàn-án rọ̀mọ́dọ́n ẹnẹ́bí ni ti bẹ́ẹ̀ dàbí ojú ojú ó ní òjú bẹ́ẹ̀ lọ ẹnẹ́bí ni ọ̀hún dẹ́nu máa kọ́ lọ fọ́kùn ẹrú ó ní à bóyá ẹrú mi ó ti rẹ́rú tí tí ọ̀pọ̀ ọkùnrin ànábi sọlọ láti sọlọ nítorí bá níbẹ̀ ọ̀ bá rí oṣù méjì tí ó tó tẹ̀lé ra wọn ó à ń gbé oṣù kan lọ bọ́kálù ìyàwó nínú oṣù kan ambọ̀sẹ̀ tí wọ́n ti gbé oṣù kékeré o yọ àgbáyé oṣù méjì à ẹni mi ò kó olóṣù kan mo ti tún ṣubú lóyàwó yìí ká tó pé tó bá jọ oṣù méjì ìlé ṣe alẹ́sọ̀rọ̀ mi tọ́ bá rí bẹ́ẹ̀ ọ̀pọ̀ yẹn ọgọ́ta olùsìn nàmbà wà ládùúgbò nìyí olùsìn nàmbà wà báwọn báwọn ẹni ṣe bá sọ̀rọ̀ àná bẹ́ẹ̀ bá pèsè pẹ̀lú nǹkan kékeré kan wọ́n gbé ẹnìkan gbé sámúrù wá fún ni oníbìrì dà tó sọ̀rọ̀ lẹ́ẹ̀kan dà oníire ànábì bá gbé sámúrù oníire ọ̀fíìsì sára máa tí wọ́n jẹ́ aláìní tí wọ́n bẹ ní agbègbè rẹ̀ ó ní ilé ànábì tó láti sọ̀rọ̀ sẹ́mi àtàwọn ìyàwó àtàwọn ọmọ àdìyẹ ànábì ní rárá ò ọgbọ tí wọn bá ń ka aláìní ládùúgbò fún ọbẹ kàmí nàmbà wán nàmbà tó ní wọn kà kí wọn tún gbélé ìpinnu ọmọ ha tí wọn rò mí sọlọwọ wọn rò pípọjọ rọrọ ládùúgbò èmi àtàwọn ìyàwó mi náà látò lọ jẹ eléyìí o àná ti sọ náà tó máa gbé lọ wọn àtàwọn ìyàwó rẹ lọmọdé Ọlọ́run forí jọ wọn tọ́ka wípé àwọn ọmọnìyàn lọ́pọ̀lọpọ̀ á máa bùkátà àwọn ìyàwó wa ní bárakùnrin tó ti lọ bùkátà yẹn ti lọ tó lọ fún ìyàwó tó wá pé alẹ́ tó fi ẹ̀fẹ́ lọ sí lẹ́tọ̀ àmọ̀ pé nu pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn yóò fẹ́ máa bùkátà ìyàwó rẹ̀ ni ọlọ́wọ́n bá dẹ́dà tó ti mà wá tó ti mà dé wa tó máa ń dé adé dé tó sì máa ń dá adé dé tó máa ń tọ́ wa lára mu tó sì máa ń tẹ́ ọba wa lára mu tó máa dá má tó dá má èmi àtẹnìkọ̀ kan wá gẹ́gẹ́ bọ́lá sọ pé aláyà ayé mo ọlọ́wọ́n bá mọ̀mọ́ tó dáa ọlọ́jọ́ àgbọ̀gbé ọba aláàánú tó fàánù rẹ̀ borí gbogbo kan alùpàbí ọba tí ó fún ní kálukú wa níròyìn nípa àbọ̀ kálukú wa bá ti ṣe láyé bíbá yìí ọlọ́wọ́n bá dẹ́dà yóò fún wa ní ìròyìn fẹ́ oníkálukú tó bá jọ gbé ọlọ́run ti mọ̀ wá kó tó wá sí òfin náà wáyé pé òun ṣe lẹ́tọ̀ọ́ fún wa láti máa sọ́mọ́ àwọn àyàwó wa ní alẹ́ ìgbà wo la ní àwẹ̀ wa bẹ̀rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ nígbà tí nígbà wo ìgbà wo la ní bẹ̀rẹ̀ nígbà tí òru bá ti tóorùn bá ti wọ̀ etí nígbà wo la ti lè súnmáyàwó ìka àlùfájà ni ó tó yọ ìka àlùfájà ni ó tó yọ àlùfájà ni bí ti yọ ó ti dè wọ ó ti dè wọ torí ẹ̀ kò sí ìwọ̀ fún aláwẹ̀ ọkùnrin tó jíjú ló báyìí ẹni tó ní ẹni tó jẹ́ ní bàtẹ́ lára rẹ̀ bó súnmọ́ ìyàwó rẹ̀ tàbí nǹkan mi. lásìkò tó jí sí àtàwọn òkà tí ó ti fẹ́ máa lọ ó gbé àmàlà sọ́dọ̀ ọgbà àmàlà ti dára tí àlùfáàjà ti kí ni o tó fi dìbò fẹ́ yọ fẹ́rẹ́fẹ́ tó fi gbọ́ dẹ́fà jẹun rẹ̀ àlùfáàjà yìí yọ kó tó ní kọ́ lọ́wọ́ ìwẹ̀ jànáàbà àwọn ẹrú ẹ̀ nìyí. kódà ká pé ẹni tí máa ń jẹ sàrí aláàbò mẹ́rin déédéé wọ́n wá jẹ sàrí aláàbò mẹ́rin tán lọ́wọ́ àwọn ojú ìyàwó ẹ̀rọ pàtó sí àwọn ọ̀dọ́ bá tètò nígbà tá lè fájà rí òsì ìyọ̀ kò ní ṣe pẹ̀lú sàrí rẹ̀ lọ́jà kò ní ṣe nǹkan pẹ̀lú ẹ̀ kò ní ṣe pẹ̀lú ẹ̀ sínú òpin ìsìn ọlọ́run bá sọ fún àwọn ọ̀sán ààrà nígbà tí òun bá ti wọ̀ títí nígbà tí alifájà rẹ̀ bá ti fi lè tó ìyọ̀ òun ni gbogbo alẹ́ ti ṣẹlẹ̀ àṣọ fún wa kò sí ìwọ̀ láti súnmọ́ ìyàwó ẹni gbogbo àwọn àsìkò yẹn àmọ́ pé èèyàn gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ kọsọ àsìkò kọsọ ìfèsì kọmọjẹ yìí pé àsìkò tí ọ̀nà ọkọ sí tí ọ̀nà ọkọ sí dédé pálípàjà yíyọ o kéèyàn sọ àwọn irú òṣèṣì yẹn ètò ọlọ́wọ́n bá tọ́lọ́wọ́n bá ti fún wa yẹn pé kò burú fún wa láti súnmọ́ àwọn ìyàwó wa ní alẹ́ àwẹ̀ ọlọ́wọ́n bá ti eléyìí kò tẹ́lẹ̀ tó fún ọlọ́run bá ń sọ fún wa yìí pé ọlọ́run ti mọ̀ pé ẹ̀ẹ́dẹ̀ máa tanra yín o náà yára yín lọ àyíká máa anna gbọ̀ngàn tó ń tàftánú na àǹkóṣàkùn pátá bàálẹ̀ ìfọ̀mù àgbà àǹkọ́. ọlọ́run ti mẹ́lẹ́ ìpè ẹ̀tọ́ fẹ́ máa wáyé láàrin sáré àwọn ìyàwó yín pẹ̀lú pé ẹ̀mí tí wọ́n ti rí ọlọ́run ọba dẹ́dà ọwọ́ àgbà tó báyìí ó sì fi àbójútó fún yín ó sàkóríjì fún yín kò sí àbójútó fún yín kò sì sí àforíjì fún yín lórí ẹ̀ wọ́n ló ń pé ẹ̀sẹ̀ kó fún yín lálẹ́ nípa àti wọn súnmọ́ àwọn tó ti fún jẹ́ ìyàwó yìí. ọlọ́wọ́n bá dẹ̀dà ọwọ́ ní pẹ̀lẹ́ anaba ṣòro ọ̀nà wọ́n mẹ́tẹ́kọ́ máa kátábà lọ́wọ́ lẹ́kọ́ nísinsìnyí ọlọ́ni ẹ̀ máa súnmọ́ àwọn ìyàwó yìí ẹ̀ máa súnmọ́ wọn ẹ̀ sì lọ́kọ́ wọn ẹ sì máa wá gbogbo tọ́lọ́wọ́n bá dẹ́ta tọ́lọ́ fún yín o tọ́lọ̀ ti kọ́ kalẹ̀ àmì lára àwọn ìyàwó yìí ọlọ́wọ́n ọba dẹ́là nílẹ̀ pé kí ni o ó ní ẹ̀ máa ṣe tọ́lọ̀ ọba ti kọ́ kalẹ̀ lórí lára wọn tọ́lọ̀ ọba kọ́ kalẹ̀ yìí náà kò ní àdé sọ́sọ́ máa ìyàwó ní alẹ́ àwọ̀ orí tẹ́tẹ́tẹ́lẹ̀ rí kò sínú òfin tọ́wọ́ láti sáwọn àkọ́tọ́ kéèyàn ò sí lọ́kọ́lára pẹ̀lú ìyàwó ṣùgbọ́n lọ́wọ́ ọba ìrìnkì ọlọ́wọ́ á gbé wá ó ṣe láàánú kó ṣe nígbẹ́ kọ́ àtúntò pé à ń jẹ́ ó mọ́tò ànẹ́bí sọ̀rọ̀ láì sọ́lá òṣèlè tó bẹ̀rẹ̀ wà torí ẹ̀ ọlọ́run ọtọ́ ká ọtọ́ ká dúpẹ́ lórí ìdẹ̀rù ètò ọba ìlẹ̀kẹ́ ọlá fún wa ọlọ́run ọba ìlẹ̀kẹ́ ọlá ó ti yẹ wáyé pé òun ṣàbójútó òun gbà lójúbọ àdáyín lásìkò yẹn òun sì ń kọ́ fún yín pé ní ìdígbé ẹ̀yin tẹ́ ẹjọ́kùnrin ẹ̀sìn lọ́kọ láya pẹ̀lú àwọn tó ti pé wọ́n jẹ́ ìyàwó yín bákan náà wọ́n kú ló wọ̀ ṣọ́ọ̀bù ẹ wá máa jẹ ọlọ́ni ẹ máa jẹ ẹ máa mú ẹ máa jẹ ẹ máa mú. حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر. yóò fi hàn sí ìyàtọ̀ tí ń bẹ láàrin òun dúdú tó òun funfun bẹ́ẹ̀ fi mọ òun funfun láàrin òun dúdú. ẹ máa jẹ sí ẹ máa mú kí ni sẹ́díẹ̀ sá kí lágbàlérò pẹ̀lú òwú dúdú òru kí lágbàlérò pẹ̀lú òwú funfun àlùfájà ìfẹ́ ní lágbàlérò pẹ̀lú ẹ̀ ẹnì ọ̀pá àwọn kan nínú àwùjọ àwa mùsùlùmí àwọn ọlọ́wọ́ òwú dúdú àti dúdú wọn àpàdà àwọn máa jẹun títí táwọn olùmọ̀kó fún táwọn olùmọ̀kó fún rárá o ẹlòmíì ọpẹ́ kó tó di wọn á dàbí kó tìmọ kó tó wọn ti rí àlàfo kéékèèké kan pé ilẹ̀ ti mọ́ wọn àpá gbogbo gbogbo ìdò ló ti mọ́ apáta tí gbogbo ìdò ó sì gbé àwọn àtiwájú òun tí ìrò òdodo yàtọ̀ sọ̀rọ̀ tí ìrò òdodo ọba kò kìlẹ̀ mẹ́ẹ̀ẹ́dógún ló wọ̀ ní òkùnkùn sí òun tí ìrò òdodo òun ọmọ yàtọ̀ ẹ̀ pẹ̀lú òun rárá o tí wọ́n sọ fún akọ́yàwó owó dúdú ni pé ní alẹ́ yìí àmọ́ owó funfun àlùfáàjìrò. níbi táàbù ilé àlùfáàjàre ọ̀yẹ́ àlùfáàjàre tí wọ́n ń là nílà tètè pé yóò kù láti ibùlàdé ìdúró yóò kù bẹ́ẹ̀ tí ó sì máa tí ó fi tí ọmọ sọ́rọ́ ẹ̀dì kan sánmà tá a bá ti lélẹ́yìn tó ìgbà yẹn là ní jẹ́ là ní mo máa gẹ́gẹ́ bó fi ṣe náà bá ṣe kiri kó ṣe là kalẹ̀ fún wa nìyẹn. lórí ẹ̀ ọlọ́run bá sọ pé mí nà ìfàjẹ́ nígbà tí àlìfàjà yìí bá ti yọ ọlọ́run là á yóò fi ní wà nínú ìrójú òwú dúdú òun lòró òun fún gbọ́ òun náà ní kílẹ̀ ọmọ àwọn tí àlìfàjà yìí. títà fi mọ yàtọ̀ táà fi yíyọ àlìfàjà yìí lára òkòkò òru tí ń bọ̀ tí alifájà yóò gbogbo tó bá ti yọ kàláàdì tó jẹ mọ́. alifájà yìí méjì gẹ́gẹ́ bí anábì wa Muhammad sallallahu alaihi wasallam sọ pé alifájà yìí méjì àbọ̀ nínú níyà ahmadu al-qahtani alayhi rahmatullah wọn kọ́ nù ọ̀rọ̀ tiẹ̀ pé wọ́n kọ́ tó lọ alifájà wọ́n bẹ́ẹ̀ kékeré. والفجر إن شيوخنا فجران فجر كبوب وفجر صادق ولربما في العين يشتبهان ونوقت طلوع الفجر صاد الفجر دادا وفين كبه كما بدأت فالفجر اليوم والفجر عند شيوخنا فجران الفجر يدعو دماوة بجنيه فجر كذوب ثم فجر صادق àlùfáàjà rí òsì lẹ́yìn náà àlùfáàjà rí òdodo wọ́n lè rògbà máa fìlà ayín yẹ ṣẹlẹ̀ ha nígbà míì méjèèjì àwọn jọra wọn lójú tá a bá rí méjèèjì máa jọra wọn ṣùgbọ́n ṣe kò wá alhamdulilayi ibi náà fẹ̀mí náà lè sọ̀rọ̀ pàtó lọ́ wọ́n ti àtúntò wa tá a bá wọnú aṣáró ìmọ̀kì àdàzáde ìmọ̀sẹ́fẹ́ níbi àwọn òjẹ́ńdà tuntun ti ń sọ̀rọ̀ ààwẹ̀ wọ́n ti fi ń sọ̀rọ̀ èyí tó ní gbé pẹ̀lú àlùfájàrí wọ́n ṣàlàyé àwọn àmì kan láàfin mọ àlùfájàrí òdodo yàtọ̀ sí àlùfájàrí wọ́n ṣàlàyé rẹ̀. wọ́n ní nínú àwọn àmì láàfin mọ̀ pé àlùfájàrí òdodo olóyọ òyìn tí àlùfájàrí òdodo tó bá yọ láti ibù ibù ọrùn yọ wá sí ibù là oòrùn yóò sì spread the customer. wọ́n ní àlùfáàjà ní èdè ìjẹ́ dúdú ni níbọ̀ wá tàbí funfun rẹ̀ níbọ̀ wá kò ní funfun kalẹ̀ dé ìbùlà ọ̀ tọ́ka yọ tọ́ka yọ láti ní ìbàyí lápẹ̀rẹ̀ níbọ̀ wá láti ìbùlà báyìí kó tó dé ipò yọ ọ òòrùn tó ṣe kiri òdúdú yóò ti parí tàbí àtọ́ pé dúdú kan ti bọ̀ wá ti funfun parí ẹ̀ wọ́n ní àlùfáàjà lé òdodo ń tiẹ̀ tó bá ti yọ ìmọ́lẹ̀ ọmọ fún ìmọ́lẹ̀ láti sánmà ní ilé ọmọ mọ́ sí ni ṣùgbọ́n àlùfáàjà ní èké tóun bá yọ òkùnkùn ó tù wálẹ̀ ní ìdí ẹ̀ ó tó lè bá àlùfáàjà lé òdodo ọyọ. lọ́jọ́ tí a gbégbé yìí àwa tí à ń ti sọ̀rọ̀ àti olùfàjẹ̀rẹ̀ tá à ń kírun yẹn sí àsìkò tí ìsàsìkò rẹ̀ tá à ń ti ṣáájú àsìkò rẹ̀ ní ẹjẹ́ àlọ́bẹ̀rù ọlọ́pàá. Orúkọ náà bá dé dání pé iná sọlá dàkà náà ti alẹ́ mú mi ní Nàìjíríà bá mọ́ òòjà. Dáadájú sọlá tó ọlọ́wọ́n bá ti kọ́ ní tó lásìkò lórí àwọn tó ti pọ́n dé ẹrú rẹ o. Á ti ń tàsìkò rẹ ní o. Ìrú tàsìkò rẹ ní. Ọ̀pọ̀lọpọ̀ màsáàjì ti wá ìrún àṣùbọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti mọ́pa sí kí òyìn mọ̀tíyù ní ala ala kíríkàlì àwòkọ́sì lọ́dọ̀ wọn láàmú àhàlàlàbò bímínà ìrìn lọ́dọ̀ wọn ni àbí bímínà ìtàbí yẹ kò sáyè fún láti yí padà. ìrún tó yẹ mí àgọ́ ká àwọn ni kò sáti yí padà ìrún ásírì àgọ́ mẹ́ta àwọn ni kò sáti yí padà ìrún ṣáà àgọ́ méjì àwọn ni kò sáti yí padà àbẹ́jì àbọ̀bá àti kò sáti yí padà níbòmí. tó jẹ pé ojú ọjọ́ àwọn máa yà bọ̀bọ̀ síra wọn tí ọjọ́ máa ń yàtọ̀ á ní òru tó kù tí ọ̀sán lọ á sì lọ́sàn tó kù tí òru lọ nígbà tí òsè lè di ara. aláti sọ̀ra nípa téèyàn ọmọ kírun sí àsìkò rẹ̀. nípa kéèyàn má kéwòn sí àsìkò yọ sọ abẹ tí a bá wò ó ní ní àsìkò tá a wà yìí kí àlìfájà rí o tó yọ ọwọ́ five fifty dáadáa ọwọ́ five fifty ọba jẹ pé American North Society àbí grand North Society the eh, Islam Society of North America àpè làbàtúrò tó jẹ pé òun náà ní àwọn olùmọ̀sọ fún wa fáwọn ìdílé o á máa ń wò á lè gbé bíi five fifty five fifty one to fifty two lọ́wọ́ láti kúta wà yìí ẹlòmíì kàfóró rẹ̀ yóò ti jẹ́ láti aago mẹ́ta ọjà sàwọn ọ̀làgọ́ mẹ́ta tọ́lá gbé àlélẹ̀ báyìí ó dàgọ́ mẹ́jọ àárọ̀ pẹ̀lú mi ò tó jí ó dàgọ́ méjì àṣùbà àṣùbà ọ̀nà ọ̀sìn àṣùbà ọ̀nà ìlú àgbẹ̀ tí wọ́n ní ọjọ́ sàhóòrò náà nìyẹn tẹ́lẹ̀ àsìkò bẹ́ẹ̀ kọ́ jẹ sàhóòrò àsìkò pé ó kù fẹ́ẹ́rẹ́fẹ́ tí ò ní kù fẹ́ẹ́rẹ́fẹ́ ju àsìkò díẹ̀ náà lọ tí àlùfájà yóò fi yọ ni tí ó fi rọrùn fún ọ pé àlùfájà rí yọ lọ́ọ̀tọ̀ bá lálùwàlá ó ti rákà tẹlifájì ọkọ̀ rí máa sáájú. lọ́ọ̀tọ̀ ń fẹ́ nu a jẹ́ òkú nínú àwọn àsìkò wa tó bá tẹ̀lé pé yẹn pé sàhóòrò ẹ̀ wọ́n wá jẹ́ ní five thirty tó sinmi tó ti jẹ́ ní gbogbo ẹ̀ ó yẹ bá ti láti five thirty bí yóò fi láti lè jẹun kò sábà dájú kò dájú láàrin ìfẹ́jú ẹ̀dógún ìyẹn ti bó sábà lọ ilé yẹn ló pé kí wọ́n máa sọ àsìkò àlùfájà yìí pé àlùfájà yìí tó tó tó di pé wọ́n pè nígbà tí wọ́n pè tán àtẹ̀tẹ̀ rákà àtàlùfájìrì torí pé àsìkò àsùbọ̀ ọ̀rẹ́ ti dùn sáré fájàre ó ti yọ òòlì sàrátà sáré fájìrì òòlì sàrátà sáré fájìrì kí lọ́wọ́ á ti kàṣùbà ń bẹ̀. gbogbo àwọn akọ́jọ́ pé àbẹ̀ ládùúgbò tó ṣe pé five thirty wọ́n ń kírun ó kú púpọ̀ o èèyàn ti kírun ṣáájú àsìkò. tí ẹ bá ti kírun ṣáájú àsìkò kí ni ìdájọ́ rẹ̀ èèyàn ní ìròyìn yóò tún yẹn kí ni o yóò tún yẹn kí gẹ́gẹ́ bí olùmọ̀wájú àwọn ìfẹ́ mi ni wọ́n ti sọ́nù nù níyà yẹn àyẹ̀bọ́ ti sọ́nu lásìmọ̀ ọ̀gọ́jẹ́ ti àlùkòrájò ti fi yíya wọ́n sọ bẹ́ẹ̀ pé káwọn tó lẹ́yìn sọ́nla kò bẹ̀rẹ̀ láléwá kọ́tí balẹ̀ yọ ìdí sọ́lá àtàbà àjálùwá kọ́tí. wọ́n sọ̀rọ̀ ìpè òfin ni pé àgbọ̀dọ̀ sí iṣẹ́ kàtà ju sábà kí ó sọ fẹ́yìn lọ́rọ̀ yẹn fún wa. bàbá arẹ́nìkan tó ṣe iṣẹ́ yẹn bàjẹ́ bí ọlọ́run bí ọ̀sẹ̀ yẹn ní ọ̀nà gẹ́gẹ́ bí ọmọ nìyàn kan tó kírun sáájú básìkò tó tó wàlú yóò rìn kí sọ̀dá àtàwọn àdàlùwà irú ẹni bí ọ̀yà fún un kí lẹ́yìn ìgbà tí àsìkò ọ̀run bá ti kíni o lásìkò ọ̀run bá tó tán ó ti kí sóbò yẹn ní five thirty tọ́ lọ́padà wá àgbègbè àsìkò tí mo kí lè sásìkò ọ̀run yóò kí kódà kọjá aago méje aago mẹ́jọ àárọ̀ yóò tó yẹn alifájìrì ìdè kó kálukú wa ìdá kan ìjẹ́ ká sọ dáadáa ìjẹ́ àsọ torí pé ó ní í ṣe pẹ̀lú ìjọsìn ó ní í ṣe pẹ̀lú ìjọsìn àwẹ̀ gẹ́gẹ́ bó ṣe ní í ṣe pẹ̀lú ìjọsìn irun ó ṣe pẹ̀lú ìjọsìn irun láti fi sọ́wọ́n alifájìrì táwọn sí sọ́wọ́n sọ́ọ̀tì ó ṣe ní í ṣe pẹ̀lú ìjọsìn àwẹ̀ láti fi sàfọ́ọ̀rọ̀ jíjẹ ṣe pẹ̀lú ẹ̀ pàápàá jùlọ tẹ́lẹ̀ ní jẹun lọ́wọ́ ìgbàgbà tí wọ́n sọ àbọ̀lẹ̀ ní àdáyé nígbà tẹ́lẹ̀ tó ti pọ́ pẹ́ẹ́ kó lè mọ̀ pé òun ti láǹfààní àti jẹun. níbo mi wọ́n ti máa sọ pé aago márùn-ún ní òótọ́ lẹ́yìn aago márùn-ún tó bá jẹ kàrí ní ìlàgò lẹ́yìn aago márùn-ún ọbẹ̀ jẹ kàrí lẹ́yìn aago ah, márùn-ún aaa ọ̀làwẹ̀ ọ ọ̀làwẹ̀ ọ. àlùfáàjà lè ló ti ta mí rẹ̀ kìí ṣe wọ kìí ṣe agbájú òbí wò kìí ṣòye rẹ̀ wọ́n fi kí mẹ́rin òun náà ni ó sọ̀rọ̀ fún wa. torí ẹ ẹ jẹ́ ká kálukú wa ẹ jẹ́ kí ọlọ́run ọba dẹ́dà ó ní wọ́n kúlú wọ́ṣọ́rọ̀ ẹ máa jẹ ẹ máa mu lóru nísàrí yẹn. hátà ìtàbáyà ni lákòókò lè kọ́ ìkò àbíyàn ní ẹ̀kọ́ ìsìnkú àtúwọ̀n títí tí òwú fúnfún fi hàn sí yín látara òwú dúdú yẹn bí tí àtìfájà rí yóò fi hàn sí yín látara òkùnkùn òru tí ẹ̀ ń wá. bọ́lá wọn bá ti sàlàyé lè wà ní àlẹ́kọ́ ìkò lè òun náà ní àlìfájà àmọ́ àlẹ́kọ́ ìkò lè àsùwàdó ní àlẹ́yò àlẹ́yò òru òun náà ní òun náà ní òwú dúdú lò eléyìí òun náà ní sókè ẹ̀sìn ọlọ́run wa subhanahu wa ta'ala tó ṣe fún wa lórí náà fún wa ti bẹ̀rẹ̀ àwẹ̀ gbàtà bẹ̀rẹ̀ àwẹ̀ gbàtà parí ẹ̀sìn ọlọ́run wa subhanahu wa ó ṣe àlàyé rẹ̀ fún wa òfin wá sílẹ̀ àrárá ọlọ́run bá حتى يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر títí tí òun funfun tẹ́sí máa yàtọ̀ láàrin òwúrò yẹn ni pé tí àlùfáàjà yóò fi yọ láàrin òru. tọ̀mọ̀ àti mùsíàmà ilẹ̀ nẹ́ẹ̀ẹ́n ìdádòdò. lẹ́yìn náà tí a bá ti wá ká ẹnu oró láti ìgbà tí àlùfáàjà yìí bá ti yọ ẹ wà parí àwọ̀ ẹ̀yìn ti àtẹ. ẹ parí àwọ̀ ìgbàlẹ̀ kí lálẹ́ tá a parí àwẹ̀ sí ìgbà wo lálẹ́ ọ̀hún ẹ̀yin dàgbòrò bí sẹ̀m nígbà tí oòrùn bá wọ̀ torí ẹ̀ láti yìí pé pẹ̀lú àyà yìí láti mọ àsìkò àyè tá a fi gbà àwẹ̀ ó ti rọrùn fún wa láti kí wọn wákàtí márùn lójúmọ́ nínú ìjọsìn tí ọjọ́ pé kò ṣe é ṣe lẹ́ẹ̀mejì lójúmọ́ òun náà làwẹ̀ wà ó lè gbà méjì lójúmọ́ kan ṣèṣe kò ṣèṣe àwọn ẹyọkan náà ní lójúmọ́ ẹyọkan ní lójúmọ́ ẹ ti wóye irun tá a lè kí lójúmọ́. ọlọ́run ẹ pàdé àwẹ̀ tó ti dalẹ̀ alẹ́ nígbà tó oòrùn bá ti kíni o nígbà tó oòrùn bá wọ̀ òun náà lálẹ́ tó jẹ́ pé nu definition àwẹ̀ wọ́n ní alẹ́ ìsáàbù alẹ́ àtìlẹ́ òṣèré bíi wọ́n kó lè ṣèrànṣẹ́ nítorí sọ́ọ́dẹ̀ ilé agbèrò bìṣà. بنية التقرب إلى الله عز وجل àwẹ̀ òun náà ní ìkẹnuró nípa jíjẹ nípa mímu bákan náà gbogbo àtùn pàápàá àtọ̀nù abẹ́ àkàrà ló bẹ̀ látìgbà tí àlùfájàrí òdodo bá ti yọ títí dìgbà tí oòrùn fi wọ̀ pẹ̀lú àníyàn ìfiwásùnmọ́sọ́dọ̀ ọ̀lọ́ tí wọ́n bá ń gbàwẹ̀ nígbà tí àlùfájàrí ti yọ títí dìgbà tí ilẹ̀ ti sùn ṣùgbọ́n ìfiwásùnmọ́sọ́dọ̀ ọ̀lọ́ wọ́n ń gbàwé mí náà sàn gbàwé làwọn kó lè fi bẹ́lẹ̀ fà. à ah, tí n bá gbàwé àwọn ọ̀rẹ́ kan máa fi di ẹ̀yẹ kó lè fi bẹ́lẹ̀ fà rẹ̀ òkúri ọlọ́pàá òkúri wà fún ọsọdọ̀ ọlọ́run subhanahu wa ta'ala. ààwẹ̀ èyí ńlá ni àti wà fún ọsọdọ̀ ọlọ́run ní àwọn agbọ̀dọ̀ máa gbàwé torí ayé ayé tó yẹ péré ayé tó kéré ayé tó pín sí ayé tó ti kọ́ gbé má ayé torí ọba tí ó ṣẹ́kù nítorí ọba tó ti pé gbogbo síbẹ̀ lọ́dọ̀ rẹ̀ lórí ọ̀pọ̀ púpọ̀ àti Allah subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá dẹ́ta ó sì adúgbò mi àtẹnukọ̀ kan wa àwọn náà ti abẹ̀rẹ̀ pẹ̀lú rọrùn ọlọ́run lọ́njẹ́ àfi rọrùn sọ́kalẹ̀ ọ dápò gbogbo tí máa ń tẹ̀lé fẹ́dà tí ó fi ní báyìí fún ọlọ́run ọjọ́ sẹ̀rẹ̀ sí mi àtẹnukọ̀ kan wa gbogbo tá a ti gbà tí ó fi já sí rọrùn fún akọ́nà tó dúpẹ́ fún wa làgbára ọlọ́run la gbogbo بال دغه یو ښه څه کومه چې دې سبحانك اللهم وبحمدك ان لا اله الا انت استغفرك السلام عليكم ورحمه الله وبركاته